ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان أهديكم بتحية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أدا أقف الله الحمد لله Adá ọkọ̀ fún ọlọ́pàá lẹ́ẹ̀kan sí. Nígbà tí a tí ọkọ̀ ẹwà ládé pẹ̀lú gbólóhùn ọba tó ṣe pé oníkẹni, aláforíjì ni, onífẹ́ lọ́lọ́run ó sì jẹ́ wa láàánú ó sì jọba tí ń rè wá tí ń wa ọba ìlà sọpẹ́ fún ọba tó yẹ pé òun ní máa ń awọn àwọn ọ̀kan nínú bákan náà ní sì ba àwọn ọ̀kan nínú jẹ́ ọba tó yẹ pé máa ń pe í máa ń fún àwọn ọ̀kan máa ń pa wọ́n lẹ́rìn sì máa ń pa àwọn

mo kí wọn ní ìkí ọlá ìkí ọlá ìkí sáàfì máa kí ránjẹ́ wẹ̀ àǹkì àmọ́ lẹ́ẹ̀kan sí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu mo kí gbogbo àwọn àfá gbogbo àwọn olùmọ̀ tí wọ́n ẹni tó jẹ́ ẹ̀gbọ́n mi alhaji Abdulhakim Imran Jẹ́nradé Abu Abdulrauf. Mo bẹ̀ lọ, ọlọ́n bá kọba ní jogún ẹ̀mí tó gùn fún wọn. Mo wá fi kíkí wọn mo fi kí gbogbo àwọn àfáàtà wà níkàlẹ̀ tó lásìkò tí wọ́n fún mi kéré púpọ̀ gan-an, ọ̀pọ̀ tó kéré gan-an. Ìmúra wákàtí méjì mo mú wà. Wọ́n lọ mo ti fẹ́ ni pé èmi ní ìṣe bóra látago méjì ìdágo mẹ́rin tí nǹkan tí wọ́n ní là ó jẹ́ ó jẹ́ pé kàkà tí ń wá bí látàtàárọ̀ wọn wò pé àwọn ẹ̀gbọ́n mi ọmọ wà níbi tí ń lọ yìí yìí mà gbọ́dọ̀ lọ tàbí sọ òun wọ́n rẹ́ mi mà gbọ́dọ̀ sọ ọ́ dáadáa ó wá jẹ́ kí n máa yẹ síráwò nulẹ̀ ó tó di pé mo débi kí n má bàa sọ̀sọ̀kúsọ̀ mo bẹ̀ lọ́hùn ìwọ̀nba àkókò tí wọ́n fún mi tọ́lọ́run bá kó jẹ́ kó dákú kó jẹ́ owúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa. mo kí ìdílé kìíní ìdílé kejì mo kí ìdílé jẹ́nradé bẹ́ẹ̀ mo kí ìdílé bàbá wa àríbí ẹ̀sẹ̀hùn àti gbogbo àwọn tí ń bẹ lábẹ́ ìdílé kìíní ìdílé kejì ipe irú oore báyìí nínú ẹ̀rọ jẹ́ a máa rí o lẹ́yìn ọdún kẹwàá lẹ́yìn ọdún kẹwàá ilé balógun àlémásà akí gbogbo wa akí gbogbo wa pátápátá kódà akí gbogbo àwọn ará àdúgbò tá a wà ń dìgbẹ́ ilé tá a wà yí ga gbogbo wa pátápátá báadà asàrò sinẹ́ lẹ́yìn ọdún mẹ́wàá lẹ́yìn ọdún mẹ́wàá ìpọ́njú ọmọ ìpọ́njú ọmọ ẹ̀dàpọ̀ ẹ̀yà farabalẹ̀ dúró ọmọ àjẹ̀rọ̀ ọ̀gá sí ìpọ́njú ọmọ. Ìpọ́njú ọmọ, kí ló fẹ́ fi mọ ẹnì kọ̀ọ̀kan wa ìwọ̀n tá ń pè ní ìpọ́njú ọmọ. Èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí, Ọlọ́run bá fi àdánwò rẹ̀ fún mi náà kó dìde ọdún mẹ́ta. Ó jẹ́ ọjẹ́ pé mo lè sọ púpọ̀ ń bẹ̀ wọ́n mo lè sọ púpọ̀ ń bẹ kí n má sọ pé mo lè sọ díẹ̀ lẹ́yìn pé èèyàn bá jẹ́ mùsùlùmí lórílẹ̀ yèèpẹ̀ yìí tó yẹ fóun làdẹ́wò tó ga jù ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olùmọ̀ sọ pé àdẹ́wò kejì ní kọ́lọ̀n bọ́ máa àlàáfíà fún yàn àwọn míì sọ pé àdẹ́wò kejì ní kọ́lọ̀n bọ́ máa ọmọ fún yàn lórílẹ̀ ayé èyí yóò tó yọ jẹ́ tí ń túmọ̀ sí pé tí àdẹ́wò ọkọ́lọ́ọ̀bọ́ má jogún ọmọ fún yẹn lórílẹ̀ ayé tí ọ̀bá lọ bọ́ sínú àdẹ́wò kẹta tí ọ̀bá lọ bọ́ sínú àdẹ́wò kejì yóò sì máa lọ bọ́ sínú àdẹ́wò kẹta lọ́dọ̀ àwọn olùmọ̀ ló fi wá jẹ́ pé ihun tí wọ́n ní kí n fi bá wa sọ̀rọ̀ lónìí òun náà ni kayfa nalidu waladan salihan kayfa nalidu wàládà ń sọ ọ̀lẹ̀ ha bó láti fẹ́ bí ọmọ rí ọ̀nà wo la fẹ́ gbà táàsì bí ọmọ gidi ọ̀nà wo la fẹ́ gbà tó jẹ́ pé ọmọ gidi ó fi tọ́ sí wa látọ̀dọ̀ ọlọ́run ọba torí pé gbogbo ọmọ níbẹ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn ọ̀kẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bí ìṣe ń ba yín sọ̀rọ̀ yìí wọ́n sẹ̀ bí ní orí rẹ̀ ó sì tóbi ju tèmi lọ wọ́n sẹ̀ bí ní ikùn rẹ̀ ó sì tóbi ju tèmi lọ ṣùgbọ́n gbogbo yòókù yóò wá kéré bíi díìrà operation rẹ̀ ní nàìjíríà kò sí wọn ò rí ṣe ní uch kọ́ńtì méjì ni wọ́n gbé lọ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń gbé lọ sí germany wọ́n sì ń gbé lọ sí india ẹni tí ó lówó láti gbé lọ sí amẹ́ríkà àwọn àwọn àyè méjèèjì ni wọ́n gbé operation yìí lọ àwọn ọmọ tí wọ́n bá rí báyìí ọlọ́run ọba ti ń ṣe é bẹ̀ fáwọn kan kódà lórílẹ̀‐èdè wa yìí kódà nílẹ̀ yorùbá kódà ní òlú tá a wà yìí ọlọ́run ọba ń ṣe é fáwọn kan abẹ́lọ́run tọ́lọ́run ọba jẹ gbogbo ọmọ bẹ́ẹ̀ káwà o ọlọ́run ọba lékè ọlá ọ̀sọ̀rọ̀ ẹ̀fọ́ anáàlùkọ̀ àrùn sórà sí àfa ọ̀pọ̀ sọ fún wa lẹ́ẹ̀kan tọ́ka fún wa lẹ́ẹ̀kan ó ní pé lèláhì máa fi sàmà wá àti wọ̀ máa fi àpò yáàbò ní máa yẹ ṣáà òmì mẹ́ta kò yáàbò ní máa yẹ ṣáà òdòkúwọ̀ àwọn yóò dáwéjò òdòkúrá náà wà ìnáta kò yẹ jẹ́ àlùmọ̀ yẹ ṣáà àkíyìmá ọlọ́run ní máa ń jogún ìhun tó bá wù lọ́mọ fọ́mọ ẹ̀dá tó bá wọ lọ́wọ́ bá ajogún obìnrin fẹ́lòmí obìnrin yóò máa bí jọ sáà wọ́n bá bí dèjì obìnrin làwọn méjèèjì ọ̀jẹ̀ tó bí tẹta obìnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀jẹ̀ tó bí tẹrin obìnrin làwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀jẹ̀ tó bí tẹje obìnrin làwọn méjèèjì ọ̀jẹ̀ ọ̀yá àwọn

tàbọ́kùnrin méjì obì obi ọlọ́run ọba máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ń tó wá débi gbólóhùn ẹlẹ́ẹ̀kẹrin wọ̀nyẹ́ jàn lára ìlà àlè wọ̀nyẹ́ jàn. Áyà yìí yáàbò yáàbò yáàbò lọ́lọ́run ọba ń sọ. Ṣùgbọ́n tó àgàn ọlọ́run ọba ò yáàbò lóhùn àwọn olùmọ́sọwọ́pọ̀ ló dé tọ́lọ́run ọba ò fi yáàbò fún ẹni tó wọ́n tọwọ́ bọ̀ wọ́n ti sọ̀rọ̀ ń bẹ́ wọ́n lọ́lọ́wọ́n bá ní pé wọ́n yẹ́ jẹ́ ọlọ́mọ yẹ ṣáàwò àkíìmá ọlọ́wọ́n ọba ọba lékẹ́ ọlá a máa ṣe ẹlòmíì lágbàá wọ́n ní kí lè tọ́lọ́wọ́n bá àwọn olùmọ̀ ní pé òun tó fà òun náà ni pé kò sí tábà wọkùnrin látòkè délẹ̀ yóò dá pé gbogbo ohun tí èèyàn fi sọkùnrin lọ́dọ̀ ìyàwó lọ́rọ̀ owó jogun bẹ́ẹ̀ náà ni ìyàwó náà gbogbo ohun tí a fi pé lóbi lọ́rọ̀ owó jogun fóun náà ṣùgbọ́n láwọn ọba ló sọ lọ́dọ̀ rẹ̀ pé wọ̀nyẹ́ ti àyè gbogbo báyìí owó ẹ̀ ti máa ṣe tó àníbèmí ọlọ́run bá ti fẹ́ ṣe é nù kò sì yí padà ẹ̀bá àsáré lóòkè ẹ̀bá àsáré lọ́lẹ̀ wọ̀yẹ́ jẹ́ àìlì ọ̀yẹ̀ṣọ́ wà ní ìmà èmi ọlọ́run ọba máa ṣe bẹ́ẹ̀ innahu alimun qadir onímọ̀ lèmi ọlọ́run olùmọ̀ ni mí mo sì jẹ́ ọba lágbára bẹ́yẹn débi kẹfẹ́ àá lágbájá ó ti lò ó ọlọ́run ọba ní ọdọ ọmọ sámẹ́dù ẹ̀kan náà ọmọ náà tọ́lọ́wọ́n ọba ẹgbẹ́ ṣe tó ń tọ̀hún ní àgbà bóun bá lò di ìlàìlàì àwa dúpẹ́ fọlọ́run ọkọ̀ wá gan-an wá jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn wa bí wọ́n ti ń gbowó yẹn aláǹfààní ó lè má lára àbọ̀nà tí wọ́n gbé ó sọ pé púpọ̀ tó yẹ ká dúpẹ́ fọ́lọ́run ọba pé ha lẹ́yìn ọdún kẹwàá alihamdulilayi ọ̀sẹ̀ ló fún wájẹ́ pé tọ́bí ìdí fi sọ̀rọ̀ lónìí ń sọ kéèkéèkéèké kẹ́yìnfà náà lílú wà lẹ́dà ń sọ àlẹ́hà bóò láti fẹ́ bímọ rẹ̀ náà alákọ̀ọ́kọ́ ìyàwó lè ohun èyàn máa ń sẹ́sà ìyá gidi fọ́mọdé o tí èyàn bá fẹ́ bí ọmọ rẹ̀ ọ́sẹ́sà ìyá gidi fún wọ̀lẹ̀ ápù sọ́hì bẹ́ẹ̀ náà wá ní ìdàkejì ìyàrọ̀lẹ̀ ápù ìyá ni wọ́n tẹ́ta bàbá gidi fọ́mọ rẹ̀ tọ́fẹ́ jẹ́ kọjọ́ ọmọ wọn jọmọ gidi tọ́nà ọba bẹ́ẹ̀ bá wa ti ṣe kò ń gẹ́ rẹ̀ taari ọmọ ìyá gidi fẹ́ taari bàbá gidi fẹ́ ọmọ rí ọjà débi isnillahi ta'ala torí pé àlejò Muhammad sallallahu alaihi wasallam ọ̀sán fún wa nípa pé àdúnyà màtáà ilé ayé ìdúnrùn wọ̀kọ́ ìlú mọ̀tá ìdúníyà ìmúra tó sọ ọ̀dá ìgbádùn ilé ayé ìdí ẹ̀ máa ń wá gbádùn rẹ̀ tí ọ̀bá rí ó fi ilé ilé ìgbádùn rẹ̀ kí ni mọ̀ fún mọ̀kọ́ lápá kí ni dàbíjì ìdákejì náà ni pé tí ẹ bá ń wá aburú ilé ayé tí ọ̀bá rí kọ́tàlọ̀ fẹ́ ìyàwó odú tọ́pọ̀ fẹ́ ìyàwó odú yọ́ gbà pé ayé yóò pé àti ilé ayé dùn tó tó báyìí ọlọ́run bọ́dá ti ṣe kò ń gbé ọkọ̀ gidi tọ́pá sì fẹ́ mọ̀ pé àti ṣe rí nì ayé yìí máa kóró gan-an ni àdúnyà mọ̀tá wọ́n fẹ́ ìlú mọ̀tá ìdúnyà ìmọ̀ra tó sọ ilé ayé ìdùn ga o ṣùgbọ́n ohun tí ó máa ń jẹ́ sílé ayé ó dùn fún yàn òun ni téèyàn orí ìyàwó gidi fẹ́ téèyàn rọ́pò gidi fẹ́

àwọn ànẹ́bí ọlọ́run ọba dé ọlọ́run ọba ọlọ́run ọba sì dá wọn lóhùn ànẹ́bí wa Zakariya alayhi salatu wassalam wa Zakariya idnada rabbahu nígbà tí ànẹ́bí Zakariya ní sọ́fìnà bíyà nígbà tí ń fi ọlọ́run ọba rẹ̀ bóò ló ṣe fẹ́ ọlọ́run ọba rẹ̀ ó ní rabbi la tazarni fagdan wa anta khayrul warithin rabbi la tazarni wọ́n ń ta ọyọ̀ lè wà rí bí àwọn olùmọ̀ wọ́n ní pé ànábì wa Zakaria alayhi salatu wa salam ọyẹ gbogbo tí ń sọ gbólóhùn yìí fọ́lọ́run ọba pé rẹ ọlọ́run má fi mí lẹ̀ lémi nìkan ìrẹ lọba tó ṣe pé olóore lẹ́ni tí wọ́n jogún dákùnjí rẹ̀ ni jogún èmi náà wọ́n ní ànábì wa Zakaria alayhi salatu wa salam ọyẹ gbogbo lẹ́ni tí ń sàdúrà yìí ní kíkà وأنت خير الوارثين رب لا تذرني فردا وأنت خير الوارثين ọlọ́run bá dákun má fi mí lẹ̀ lémi nìkan dákun jẹ́ mi ní ọ̀rẹ́ ni tí ó jogún mi torí pé ìwọ lọ́ba olóore tí wọ́n jogún lọ́ba jogún olóore àdúrà yìí àwọn olùmọ̀ wọ́n sàlàyé nípa pé ṣé bá ti bímọ èèyàn ní bùkátà sí mọ́ wọ́n ní rárá o béèyàn bá ti bímọ tá èèyàn ní bùkátà sí láti máa sọ lóòrèkóòrè kódà àfáwọn sẹ́kù sọ́ọ́lẹ̀ alìmọ̀gọ́ mi sí nínú àwọn tó jẹ́ ìmáàmù Kùbá àwọn tó jẹ́ ìmáàmù Kùbá lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sọ̀rọ̀ nípa pé àdúrà yìí ẹni yóò tí bá ń ṣe pápá jùlọ ti sùjú níforí balẹ̀ lẹ́yìn ìgbà tó ṣe subhana rabbiyal azim subhana rabbiyal azim subhana rabbiyal azim tàbí subhana rabbiyal a'la tó sọ gbólóhùn yìí sẹ́lẹ̀ mẹ́ta tó sọ pé ṣùgbọ́n kò dùn sọ̀rọ̀ ọkùnrin màlà yíká tó wà bọ́ àwọn àdúrà tá a máa ń ṣe jókòó wíbalẹ̀ tí wọ́n sọ pé rọ́bì látàdáwì fáwùdà wọ́n á ń ta ọkọ̀ ìwé lè wà rí sí tàbí aláhùnmá látàdáwì fáwùdà wọ́n á ń ta ọkọ̀ ìwé lè wà rí sí ọlọ́run ọba ọba àlekè ọlọ́ọ̀dà lóhùn àrínú àwọn olùmọ̀ tí wọ́n sàlàyé pé ó da púpọ̀ kéèyàn máa sọ gbólóhùn yìí nígbà ogójì tí bá bá ń wá ọmọ wọ́n ní kí ló dé

àdìbá ti ẹ̀rẹ̀ ogójì ogójì ogójì náà ni bákan náà níbi àwọn Muhammad sallallahu alaihi wasallam ó ní pé àlèkọ́muru ó múlẹ̀ kọ̀bà ẹ̀ ọtí múmu ìyá àbájẹ́ ni bàbá ń ṣàríbà ẹni yóò sọ pé mọ́ ọtí dámsùkú balẹ̀ sàlátù hù kí ló ti tẹ̀lé àrùbà ó ní pé mọ́ni ọ́ta àrọ́ ọ̀fà ọ̀bírí wáyé mọ́ni ọ́ta ọ̀rọ̀ ọ̀fà àwùkà hínà ẹni yóò sọ bá lọ lè yẹ̀ ní òtàbí adáhùn tẹ́ tó wá jẹ́ pé ńgbà tó wá lọ ọbẹ̀ ó lọ béèrè ohun tó lọ béèrè ń bẹ́ẹ̀ lámùsùkú bá lọ sọ̀rọ̀ àtò hù àrùbà ìnẹ̀ lẹ́yìnlá ọ̀bírí wáyá ìgbà táwọn bá máa ń ṣe wọ́n ní ànẹ́bí ọlọ́run nígbà tí wọ́n bá fi ogójì ọjọ́ tó bá ogójì ọdún ni kí nǹkan bí ogójì ogójì ogójì ọlọ́run ọba wa nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ó ṣe kárí àwọn olùmọ̀ká wọ́n sọ̀rọ̀ ẹgbẹ́ tí wọ́n bá ń ṣe gbólóhùn yẹn pàápàá jùlọ ní forí balẹ̀ lọ́rọ̀ bí látàdáwì fákútà wọ́n ń ta ọ̀pọ̀ ìrìnlẹ̀ wà rí sí kéyìí ọjọ́ jẹ́ pé kọ́ máa tó ìgbà ogójì ọlọ́run ọba ọba àlékè ọlá kó lè síjú àánú rẹ̀ wò ó àdúpẹ́ fọlọ́run táwọn bá síjú wo ọmọ ìyá wa àwọn méjèèjì lónìí ọmọ ìyá wa lónìí tọ́lọ́ bá síjú rẹ̀ wò wọ́n àbẹ́lọ́ kọ́lọ́ba kó bá jogún àlùbáríkà fún ọmọ náà kọ́lọ́ba kó ṣe ọmọ náà lọ́mọ ọgbọ̀gbọ́n kọ́lọ́ba kó ṣe ọmọ náà lọ́mọ ayọ̀ kọ́lọ́ba kó ṣe ọmọ náà ní ogún ọmọ kó ṣe lólókìkí ọmọ kó ṣe lọ́mọ olóríire ẹlẹ́ẹ̀kẹta nínú kẹfẹ́ pé tíyàn bá fẹ́ bí ọmọ rẹ̀ òun náà ni pé alẹ́bí ọmọ ọmọ sáádà ọ̀dọ̀ sọ́dà ó ní nígbà tá a bá fẹ́ ìyàwó tàbá bá ra nǹkan ọ̀gbọ̀n tàbá bá jẹ́ nìkan tẹ́ pa ara ẹrú ara ẹrú lọ́dọ̀ ẹni tó ń dín ẹrú lọ́dọ̀ ó ní àjọ àkẹta máa ń ṣe ṣùgbọ́n ti ìyàwó ẹni tó jẹ́ ìyàwó wa tàbí bí ó bímọ rẹ̀ fún wa òun lè ta fẹ́ sọ alẹ́lẹ́ ọmọ ọmọ sọ́ọ́dọ̀ àlọ́ sọ́ndà ó ní bàtà bá fẹ́ ìyàwó agbọ́wọlé lórí agbọ́wọlé lórí agbọ́wọlé lórí

wàṣáàdé máa jàmbá tà lẹ́yìn ha gbólóhùn yìí ẹni yóò tó bá tó bá níyàwó ọba ó ti ń pèsè kalẹ̀ láti jẹ́ pé kò fi ọmọ gidi ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé gbogbo ìgbà yóò sábà máa súnmọ́ àwọn ìyàwó wa ohun ọlọ́run alẹ́bíwá wa lórí aha pápá jùlọ ta jẹ́ ọkọ nígbà táwa máa súnmọ́ ìyàwó wa ká máa jẹ́ nìkan tó yẹ pé a máa sọ àdúrà kan àdúrà wọn ni وجنب الشيطان ما رزقتنا اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا gbólóhùn yìí ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé nígbà tá a bá fẹ́ súnmọ́ ìyàwó wa àwọn ọkọ ká máa sọ gbólóhùn yẹn ká máa sọ gbólóhùn yẹn pàápàá jùlọ ẹtí bá rìn ẹ̀kẹ́ fóun fẹ́ di ọmọ ọmọ rẹ ọmọ gidi ẹ̀rí ànábì wa Ibrahim alayhi salatu wassalam ẹ̀rí àdúrà tó mú náà ṣe ni àdúrà olóṣe rọ́bì hábìlì mínísítọ̀ọ̀lẹ̀hìn rọ́bì hábìlì mínísítọ̀ọ̀lẹ̀hìn ìrìn ọlọ́wọ́n ọba dákùjogún ọmọ rẹ fún mi o dákùjogún ọmọ rẹ fún mi o gbogbo bàyọ̀ sábà ń súnmọ́ ìyàwó wa kárí bá ń sọ gbólóhùn yẹn àwọn àtàwọn bá jẹ́ pé bóyá bá jẹ́ ẹnìkan tó máa wà sàkótánà nígbà tọ́lọ́ bá bá bá ṣe àlẹ́bí àwọn ọmọ sàádọ́ àrọ̀ sọ́lá ó tọ́lọ́ bẹ́ẹ̀ ní ó dọ́mọ ṣàìtọ́nù ní fọwọ́ pa ọmọ náà ẹlẹ́ẹ̀karùn-ún nígbà tí ọmọ náà bá wá di pé abájí ó lóyún oyún ti dé alihamdulillah nínú kẹfẹ́ ipa wá gbọ́dọ̀ mójútó òun náà ni pé ọmọ náà a gbọ́dọ̀ jẹ́ nìkan tá fún ní ìtọ́jú láti inú oyún kí ni àwọn ìtọ́jú tá fún náà ni pé ó kéré pin àwọn tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ mójútó nǹkan méjì kan tíyàwó wa tó lóyún gbọ́dọ̀ máa tó gbọ́dọ̀ máa lò kí ni nǹkan náà òun náà ni oyin àti zaitun ó kéré pin yẹ́nyẹ́ oyin àti òróró zaitun tá ń pè ní olive oil méjèèjì ọjà púpọ̀ kó lóyún ọmọ àlò tó bá mú kẹ láàárọ̀ ọmú kẹ lálẹ́ bí bá ń lóyin láàárọ̀ kọ́ máa lo òróró olive lálẹ́ tó bá gbọ́ òróró ìdí bá ń lò láàárọ̀ kó mú oyin lálẹ́ kọ́ máa pa ọ̀rẹ́ síra wọn ní ti bí méjì méjì tàbí sí mẹ́ta inú pé máa ń jẹ́ fọmọ lálàáfíà iná làwọn nǹkan méjèèjì wà tàbá wá tó láwọn nǹkan míì tàbá tó lè fi sí nínú àwọn nǹkan ẹkọ́ dé lò tí olóyún máa ń lò tó burú bẹ́ẹ̀ nínú ẹ̀rọ ní zẹ́nzẹ́n ń lò kọ́ máa ní ìtọ́jú lákẹ́lẹ́ ìtọ́jú ògùn òyìnbó náà òṣùwọ̀n tó burú kọ́ máa kọ́ máa lò lákẹ́lẹ́ ìtọ́jú àgbo nílẹ̀ Yorùbá òṣùwọ̀n tó burú kọ́ máa lò nígbà tí ọba ti ní má ṣe tàbí èèwọ̀ nǹkan nínú tí ọba ti lé èèwọ̀ nínú bóyá wọ́n fọ ti ṣe bóyá wọ́n fi òkú nǹkan ìjẹ wọ́n fi ṣe é ìbá ti jẹ tí wọ́n bá ti fi ṣe oògùn fún wa èèwọ̀ ni fún wa ní jíjẹ àlejò Muhammad sallallahu alaihi wa sallam látọ̀dọ̀ rẹ̀ láti rí lẹ́yìn dókítà kan gba ọ̀dọ̀ ànábì lọ ó ní yóò ṣe ọlọ́run mo jẹ́ nìkan tí pé máa fi ọ̀pọ̀lọ́ èyí máa fi ń ṣe ìwòsàn mo sì gbọ́ pé ó ní pé gbogbo ohun tààrẹ bá jẹ kèé ṣe ìwòsàn àlẹ́bí ni pé bẹ́ẹ̀ ni ìwọ ló fi ń ṣe ìwòsàn yẹn ìwọ ló fi ń ṣe ìwòsàn yẹn kèé ṣe ìwòsàn o agbọ́dọ̀ jẹ́ nìkan tí ipa gbọ́dọ̀ ló ń tẹ́lẹ̀ gbogbo nǹkan tààrẹ bá ti jẹ àgbọ́dọ̀ fi ṣe ìwòsàn láéláé mùsùlùmí èèwọ̀ ni agbọ́dọ̀ jẹjọ èèwọ̀ ni kí ló fà á ohun tí ọlọ́wọ́n ọba gbogbo ohun tó bá ti níta bá ṣe rí ká pa èèwọ̀ ni jíjẹ rẹ̀ gbogbo ohun tó bá tí ó bá ẹ̀sọ́ fún akéde ẹbá rí ẹ̀gbọ́dọ̀ pa ó èèwọ̀ ní jíjẹ rẹ̀ bákan náà gbogbo nǹkan tó bá ti lé ẹ̀kẹ́ tí máa fi ń pa ẹranko ẹgbẹ́ rẹ̀ èèwọ̀ ní jíjẹ rẹ̀ gbogbo nǹkan tó bá ti ní eyín tí máa fi ń pa ẹranko ẹgbẹ́ rẹ̀ èèwọ̀ ní jíjẹ rẹ̀ gbogbo nǹkan tó bá ti ní ọrún nínú tí máa fi ń sáàyàn tàbí máa fi ń búyàn jẹ tó ròyìn ó sì wọnú ẹni ẹlọ tí ó lọ sí ń sùta èèwọ̀ ní jíjẹ rẹ̀ eléyìí ni àwọn òfin èyí tí ń bẹ látọ̀dọ̀ àwọn olùmọ̀ tàgbọ́dọ̀ bójútó bákan náà nígbà tó yìí bá ti wá pé oṣù tó bá ti wọ oṣù mẹ́ta agbọ́dọ̀ sì jẹ́ nìkan tí ipá máa mójútó oyún yìí lọ́nà wo ni àwọn àdúrà kan ń bẹ àwọn àyà kan ń bẹ èyí tó fẹ́ àníbí àwọn ọmọ tààlà àlùsọ́lá tó ní pé wọ́n kẹ́sìn rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n wọ́n rí pépè tí fáàlì bí sọ́jà rẹ̀ nípa pé ká máa ṣe nínú rẹ̀ òun náà ni nínú rẹ̀ òun náà ni pé

báyìí náà níbi wa Ìsá alayhi salatu wassalam ló fi wá sọ pé yá khaliqan nafsi minan nafs wa yá mukhallisan nafsi minan nafs wa yá mukharrijan nafsi minan nafs khalliqha gbọ́lọ́wì látọ̀dọ̀ níbi wa Ìsá alayhi salatu wassalam iná ẹ̀mí ọ̀rọ̀ yìí ti wá tó jẹ́ pé bẹ́ẹ̀ nu sáàdì mìíràn èyí tí àfáà nínú kọ́yọ̀ ọ̀rọ̀ jẹun jíjà tí wọ́n sọ nípa pé nígbà tí oyún bá ti wọ oṣù mẹ́ta ẹni tó olóyún aboyún ọmọ aṣọ gbólóhùn yìí lẹ́nu tí ọ̀bá mọ́ sọ ká sọ sínú omi tí ọ̀ máa mu tí èpè ńgbà tí bá ti mú pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run ọgbọ́n òjò bí wẹ́rẹ́ pẹ̀lú àánú ọlọ́run. bákan náà ááyà márùn-ún àkọ́kọ́ tí ń bẹnu sọ́ọ̀sì ìṣèpá ìdàsàmá òǹṣàpàt wà á dínà ti lọ́rọ́ fi ha wà ó pàt wà ìdàlẹ̀ áwùdù wọn dẹ́k wà á lè kọ́ sí máa fi ha wà tà ọ́lát wà á dínà ti lọ́rọ́ bí ha wà ó pàt. ááyà márùn-ún wọ́n nígbà tí oyún wá ti wọ oṣù mẹ́rin àtọ́lá ti wọ oṣù mẹ́ta kájẹ́ nìkan tí pé olóyún ó ti máa sọ àdúrà náà tọ́wọ́n bó ti fìdí kò ń gẹ́ pẹ̀lú àánú ọlọ́run bákan náà ayà tó parí sọ́tò nẹ̀dàn ayà tó parí sọ́tò nẹ̀dàn sọ́tò nẹ̀dàn àwọn nẹ̀dàn àti lọ́pọ̀ ayà tó parí rẹ̀ tọ́jọ́ ti lọ nílé máa sọ bákan náà ayà pátápátá ibi tá a kẹ̀ dúró ní bàlá ààrùn ànílọ àníka wàhálì yóò fi lákú ìlànà kó gbọlẹ̀ sàkó àníka gbólóhùn yẹn àádọ́rin bíi bàlá gbólóhùn yẹn sábà ti ń sọ pẹ̀lú àánú ọlọ́run wẹ́rẹ́ ni ìyàwó yóò dù pẹ̀lú àánú ọlọ́run wẹ́rẹ́ ni yóò dù pẹ̀lú àánú ọlọ́run bákan náà nígbà tí ọlọ́run a ṣe tọ́wọ́ pé ìyàwó wa ọlọ́run bá ní ó bí wẹ́rẹ́ agbóhùn ya agbóhùn ọmọ nínú nǹkan tó máa ń jẹ́ sí ọmọ ọjọ́ wọ́lẹ́dùn sọ̀rọ̀ ọmọ ọjọ́ ọmọ rẹ̀ òun náà ní pé gbàràtà abẹ́ ṣe gbọ́ pé wọ́n bímọ yẹn láti ṣe gbìyànjú láti ṣe pé ká pòrò sí i létí láti ṣe gbìyànjú káàrí pa pòrò sí i létí èyí sọ̀rọ̀ ẹ̀yẹ o ẹgbẹ́ sọ pé ká gbìyànjú káàrí pa ṣe ká pòrò sí i létí ọjà púpọ̀ tó ṣe pé nǹkan àkọ́kọ́ sọ́mọ́ ọkọ̀ máa gbọ́ òun náà ní ọlọ́wọ́n ẹ̀tùrọ̀rùn lọ́wọ́n ẹ̀tùrọ̀rùn títí dé parí wọ́n máa gbọ́ pé ọlọ́wọ́n ọba tóbi ọlọ́wọ́n ọba tóbi wọ́n máa gbọ́ gbogbo yóò jẹ́ kí ẹ̀sìn olè ọ̀rọ̀ ọlọ́run gbà tó bá dé orílẹ̀ ayé sẹ́tì ọ̀tún láwa ṣe sí nàbẹ́ tí ó sì kò sí títa gbẹnu síta gbẹnu sí àdìsí wá nípa pé ká pè é sí létí ọ̀tún ká sì tọ́ ọmọ sí tí ó sì àdìsí ilé ìyọ̀dá láàfíà ò ká pè òun láta etí ọ̀tún lọ́wọ́ á pè é sí nàbẹ́ tí ó sì ọlọ́lá ọ̀sẹ̀ àlọ́dà lẹ́bí ọmọ Muhammad sọ́lọ́lá àdọ̀ sọ́dà wọ́n nígbà tí wọ́n bí Hasan ọmọ Ali tọ́jú ọmọ Fatima ọmọ àlẹ́bí ọmọ Muhammad sọ́lá àdọ̀ sọ́dà àlẹ́bí ọmọ Muhammad sọ́lá àdọ̀ sọ́dà ó sì pèrò sí létí àfa wa tírímìlì ni wọ́n bá gbé àdéjì náà jáde pẹ̀lú lálàáfíà bákan náà nǹkan náà tá a ṣe tó tẹ̀lé òun náà ní ká nípa jẹ làbídù tọmọ náà lẹ́nu làbídù làbídù tàbí làbípọ̀ tàbí tàbínú ó fọta arí àpè èso mọ́kà ó fọta arí àpè òun náà ní jẹ́ bẹ́ẹ̀ ká jẹ́ sọmọ yìí lẹ́nu kó ṣe pé nǹkan àkọ́kọ́ tí ọkọ̀ọ̀kọ́ jẹ tí ọkọ̀ọ̀kọ́ jẹ́nu rẹ̀ òun lè dàbí pọ̀ yìí òun lè dàbí nù yìí òun lè làbídù yìí òun lè so mọ́kà yìí ọjẹ́ ẹsẹ̀nù rẹ̀ tọ́ba ẹ̀ṣẹ̀ jẹ́ nínú ṣẹṣẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ wọ́n sọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wasallam nínú ṣẹṣẹ́ rẹ̀ ní máa ń ṣe bẹ́ẹ̀ àbá àbúrú sọ̀rọ̀ ṣáàrì wọ́n sàlàyé fún wa pé wọ́n bí ọmọ ọ̀kẹ́ fóun ní ìjọ́ kan nígbà tó wọ́n bọ́mọ náà fóun òun lọ gbé fún ànábì Muhammad sallallahu alaihi wasallam Muhammad sallallahu alaihi wasallam ó sì sọ ọmọ náà lórúkọ ó sì jẹ dàbídù sí lẹ́nu padà àdáhùn ìbáwọ̀ká ó sì sọ̀rọ̀ ìṣòfò fún kájẹ́ nìkan kí n bá máa jẹ làyídò tí ọmọ wa ta bá tẹ̀ sí bá tẹ̀ sí ká máa jẹ sí lẹ́nu. bákan náà nínú kẹtẹ́ pé ó máa ń jẹ́ kí ọmọ lálàáfíà kí ọmọ jọ máa re òun náà ní pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé innakum tud'auna yawma al-qiyamah bi asma'ikum wa asma'i abaikum fa ahsinu asma'akum àdẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam onígbọ́ta jẹ́ ìrìnàjò kìyàmà wọ́n máa pè ẹnì kọ̀ọ̀kan yín pẹ̀lú ó kọtẹ́ ń jẹ́ wọ́n máa pè yín papọ̀ mọ́ ọkọ̀ bàbá yín ni ó ó kọ bàbá yín tẹ́ ń jẹ́ ni wọ́n máa fi pè yín papọ̀ mọ́ ọkọ̀ yín lágbájọ ọmọ dọ́là làkásìgbà ọmọ ọlọ́mọ yín bí wọ́n ti máa pè wọ́n ní ìrìnàjò kìyàmà nù àdẹ́bíwá ni pé fa áṣínú àtìmọ̀ àpọ̀ ẹ̀sùn ọkọ̀ ọmọ yín dáadáa ìyẹn pé owó ọkọ̀ tó dáa ẹ̀sùn ọkọ̀ ọmọ yín ó kọ́ àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé fún wa pé inú ọkọ àkọ́kọ́ tá àkọ́kọ́ máa ń wò òun náà ni ó kọ ọba ó kọ ọlọ́run ọba fi abdul àti amọtù lóbìnrin káfíìsì abdullah abdulrahman abdulwasa abdulfatah abdulwahab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ amọtulrahman amọtulwasa amọtulwadud amọtulwahab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó ju ọlọ́run ká mú bẹ́ẹ̀ tọ́ra fún àwọn ọkọ̀ kan àwọn ọkọ̀ ọlọ́run kò sí ohun tó burú kàkà láti sọ ṣùgbọ́n máa ń ní lapa alimọ̀tàkàsíọ́ alìjàmbá àgbọ́ alìkọ̀ọ́ wọ́n ní ká sọ́ra fún àwọn ọkọ̀ yẹn ọkọ̀ yẹn tóbi ọ̀pọ̀ fọ́mọ ní ọmọ bá lè máa ṣe bẹ́ẹ̀ tó ń gbé tọ́lọ́pọ̀ mọ́ ní abdulmutakabir tọ́mọ wá orí èèyàn ní fi ń rí ẹni tí mo wá yìí wọ́n ní ah, ah, ó tó bẹ́ẹ̀ ah, ní jabbar ọkùn jàmbára níkẹyìn ọ̀padà sàlàyé fáwọn gbọ́n àwọn jọ ń ṣe mítínà àtàwọn Míkáílà àti ìgbèrè ìlú àti ìdọ̀ọ̀fẹ́ ọ̀dọ̀ ọ̀yọ́jọ́ kan ọ sàlàyé pé ẹ̀yin ará ọ̀yọ́ nítorí ìfẹ́ ẹ̀gbà tèmi tí ó wà sílé lè gbà tẹ̀ mú káyìnà má rọ̀jò fún àwọn ará ọ̀yọ́ fún ìjọ ọdún méjì ta ni mú káyìnà tí ń bá rí málákùnmí ìkàyè málákùnmí ìkàyè kí ló fà tíjọba ò ti ṣe bẹ́ẹ̀ ó kọ rẹ̀ yẹn lọ sẹ́rí ba ẹ wo pẹ́sidẹ́ǹtì Iraq tí wọ́n pè ní Saddam tí èso mọ̀ Saddam ọba nkẹjẹ ni wọ́n pè bẹ́ẹ̀ olùdá nkẹrú àwọn amọ̀ sí kí bàbá rẹ̀ ọkọ̀ ọbẹ̀ ṣùgbọ́n kẹyìn náà tó tọ́ ọjà ìkẹrún tó tọ́ nílò ra ẹjẹ́ aṣọ pa ọmọ wa ló kọ́tọ́ ta lẹ́yìn tá a bá mú ọkọ̀ àlẹ́ ọlọ́run ọba tá ó pa àwọn àlẹ́bí ọlọ́run ọba lókun Muhammad Yunus Hud ah, kí ló tó kù yóò lọ nínú àwọn ọkọ̀ tó jẹ́ orúkọ àwọn ànẹ́bí ọlọ́run ẹjẹ́ ajẹ́ nìkan tó yẹ pé ká máa wọn ọkọ̀ yẹn ló fi wáyé pé ọmọ wa lónìí ní màá dúró níbi ọkọ̀ níbi ọ̀rọ̀ kan tó ṣe pé ó ṣeé ṣe ó lè máa fẹ́ máa fẹ́ dàrú papọ̀ kí nìkan náà ọmọ wa ò ní jò lábí iná níjọ́ lábọ́ mọ́ ọdún ni ọjọ́ ọdún lábí ọdún àbí ní alẹ́ àlàmísì táwa máa ń sọ ṣùgbọ́n alẹ́ jímọ̀ lálẹ́ àlàmísì alẹ́ tá à ń pè lálẹ́ àlàmísì yẹn òun lálẹ́ jímọ̀ ẹ ìgbóhùn là ń béèrè pé tí wọ́n ní wọ́n ti rọ́sùn sáàsọdún lọ́la sáàsọdún lọ́la àsìkò ni làwa bímọ ń tiwa àsìkò yẹn la bímọ ló wá fi jẹ́ pé ọjọ́ tá a bímọ yẹn òòjọ́ ọdún ló bọ́ sí wọ́n wá fẹ́ béèrè lọ́wọ́ wa pé ṣé aláǹfààní ká pe ọmọ wa yìí ní Abíọ́dún àbá aláǹfààní à pẹ̀lú ògbọ́lọ́ aláǹfààní ẹ̀ aláǹfààní lẹ́yìn pàtà bá sọ lóòkọ mùsùlùmí tán nínú àwọn òkọ ta lè sọ ta lè sọ ta lè sọ kábíọ́dún wà ń bẹ́ẹ̀ kábíọ́dún wà ń bẹ́ẹ̀ torí pé ọdún ta bí ọdún àwa ta ni ọdún àwa mùsùlùmí ni o ọmọ ta bá bí ní December twenty five ta lè pé lábíọ́dún fáwọn mùsùlùmí ọmọ ta bá bí ní January one ta lè pé lábíọ́dún fáwọn mùsùlùmí àlè o ọmọ tá a bá bí ní òjò ọ̀jẹ́ lálè lábẹ́ olúwa mùsùlùmí àlè o ọmọ tá a bá bí lójọ́ tí aláti ọ̀run jáde ní kòtò lálè pé lábẹ́ olúwa mùsùlùmí ṣùgbọ́n ọmọ tá a bá bí lọ́dún túnú àwẹ̀ lálè pé lábẹ́ ọdún a lè pé lábẹ́ ọdún kódà a lọ́dún ayọ̀ ọdún kí ni o ọdún ayọ̀ abẹ́lọ́wọ̀n ọba kọ́lọ̀ bọ́bá jogún àlùbáríkà fọmọ náà o ọlọ́ba kó bá jogún àgbẹ̀ká fọmọ náà o ọlọ́ba ó sọmọ náà lọ́mọ olóríire o ó ṣe é lọ́mọ ọ̀dùnnú ó ṣe é lọ́mọ ayọ̀ ó ṣe é lọ́mọ tẹ́mi ogún tẹ́mi rẹ̀ ogún tẹ́mi rẹ̀ ogún tẹ́mi rẹ̀ ogún dáadáa ọlọ́ba wá gba jogún àlàáfíà tó péye fún àlàáfíà ẹ̀ fún ọlọ́lá ìlàhá Ọlọ́run ọba tóbi. Bí a bá wo ọlọ́run náà.